والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولو ọba ẹlẹ́dàá wa ẹ آية ṣàlàyé gẹ́gẹ́ bí inú ti ṣe bí anabi musa ọmọ imran alayhi salam sí àwọn ọmọ israẹli lórí bíbọ tí wọ́n bọ tí wọ́n bọ ògèdèǹgbè màálù ṣáájú kó tó di pa anabi musa padà dé wá bá wọn láti ibi tó ti lọ bọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ ó sì bínú débi pé ọgbà ọmọ ìyá rẹ̀ mú. ọgbàmú lórí ọgbàmú nírúgbà ó fi ń wọ bọ̀sọ́dọ̀ ara rẹ̀ níbi tí inú fi dé kó tó wá di pé anabi harun alayhi salam ó náà wá ara rẹ̀ pé gbogbo ìyànjú ló mọ́ gbà sì fìgbà kan fojú ọ̀nà rẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó nípa làwọn ọmọ ntọ́sẹ̀lẹ̀ ni pé alágbẹ̀rùgbàrì ni wọ́n. anabi musa bẹ́lọ̀n kíkọ́ làwọn bó forí jẹun àtọmọ ẹ̀yọ́ o. eléyìí anabi musa ṣe ládùá yìí ṣe ló ṣe nítorí tó gbọ́ lẹ́nu ọmọ ẹ̀yà rẹ̀ kò sì túmọ̀ sí pé musa wa bẹ lọ́n pé kọ́lọ́n fi àjà wọn yòókù o nítorí pé àwọn anábì ọlọ́run wọn làánú púpọ̀ kódà àwọn ẹni tó tó jẹ́ pé wọ́n sin òkèdè ń gbé màálù àmọ́ pé tí wọ́n bá túbá ọlọ́run ọba gba tútú bá wọn tí wọ́n bá sì túbá ọlọ́run ti ṣetán láti kẹ́ wọn ìdí nì tó fi jẹ́ pé anabi musa ń gbà tó ṣàdúrà á gbọ́dọ̀ gbọ́ yé ń bẹ pé ó sì bẹ lọ́run ìparun fáwọn yòókù ó sì tún dájú pé yàtọ̀ sí anabi harun aleyhi salam àwọn kan sì tún ṣẹ́kù nínú àwọn ọmọ israel táwọn ò fìgbà kan bá wọn bọ ògèdèǹgbè màálù ńgbà tánabi musa aleyhi salam tí ò sí láàrin wọn sọ eléyìí túmọ̀ sí pé báwọn olórí ibú wọn ti ṣe máa papọ̀ jù pípapọ̀ jù wọn ò pé kí gbogbo èèyàn sórí ibú pẹ̀lú wọn torí ẹ̀ ìgbà tí àwọn takú tí wọn ní lálá gbọ̀ngàdán ẹbọ yìí làwọn máa ṣiṣẹ́ àwọn kan sì ṣẹ́kù nínú àwọn ọmọ Israẹli táwọn ọba wọn sì ń gbèdéǹgbè màálù yìí wáyé o nínú àwọn àyàtà wa kéyìn ọlọ́wọ́n bá wa wọ́n ń ṣèlérí bí àtúnbàtàn àwọn ẹni tí wọ́n sin ògèdèǹgbè màálù ti ṣe rí láyé àti kí ni ó jẹ́ ẹ̀san wọn lọ́la al-qiyama ṣùgbọ́n ìṣeéṣe kéèyàn ti ṣàṣìṣe kọ́ wa túbá ẹni tó bá ti túbá ọlọ́wọ́n bá gba túbá rẹ̀ torí kọ́ aláàánú lọ́lọ́run ẹlẹ́dàá wa aláforíjì ni tíyẹn bá ti túba nídìí ẹ̀ṣẹ̀ ńṣẹlẹ̀ yẹn á di ẹni tá a tún bí tí ọwọ́ àdàbí gbà tí ọ̀sẹ̀ lọ́n rí ìdí ìnà tó fi jẹ́ pé gbogbo ọjọ́ tá a bá ríra wa tá a jí sáyé a gbọ́dọ̀ máa lo àǹfààní pa tún jí sáyé dáadáa níbi àti túba lórí ẹ̀ṣẹ̀ tó ti síwájú nítorí pé àánú ọlọ́run ọba wa pọ̀ pípọ̀ tá àánú yìí sí pọ̀ òun náà ló fà á ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá sẹ́lọ̀n tó bá fi lè tọrọ àforíjì yóò dàbí ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ ń rí iná ló fi jẹ́ pé tá a bá kú àkàbàmà àbá àjẹni rí kámẹ́sì tí ì sọ ẹni ibú àbámọ̀ àwọn ẹni rí ó ní pé kápá àti mani ó ní ní kó ń bọ̀ àbá ti tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ yìí tá àti ìtọrọ àforíjì àtúrúkù sẹ́nìkan tí ó kú nù wa àbí kọjá pẹ́sẹ̀ kan tún wà tí ò tí ì tọrọ àforíjì ńbẹ. kàmẹ́sẹ̀ tí wàá sọ àwọn ọ̀daràn pọ́nbélé láwọn ẹni ibú lójú méjèèjì àwọn eléyẹn bàtà wọn bá kú àbámọ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ ni ìbáṣepọ̀ àwọn mọ̀ pé òní ni ọ̀jẹ̀ ni àwọn bá ti gba Islam kọ́dà kó sí lánàá ṣùgbọ́n ó ti bọ́ orí báyìí ọlọ́ni innal ladhina ittakhadhu al-'ijla sayanaluhum ghadabun min rabbihim wa dhillatun fil hayati dunya ọlọ́ni dájúdájú àwọn ẹni tí wọ́n mú ògèdèǹgbè màálùú lọ́lọ́run wa tí wọ́n ń sìn yàtọ̀ sí Allah torí pé tí ẹ bá ṣe pé èèyàn ọba tiẹ̀ wá nílàkà ẹ̀ nǹkan yóò ti sí ẹ̀yin lẹ́ẹ̀ máa mọ̀ fọwọ́ ara yín gbẹ ẹ̀sìn wa ń gbára dálẹ̀ níwájú rẹ̀ kó ń lo olúwa yín á ó túmọ̀ sí pé kèfèrí ò ní làákà yìí nítorí pé ńgbà tí ò sí àti pé kò sọ ọlọ́run yín nù ọlọ́run tí ò sí lọ́ á da yín tẹ́yìn fi jẹ́ni tí ń bẹ tí ẹ̀ ti rí pẹ́yìn ti dá àdúlọ́ torí ẹ̀yìn síwájú rẹ̀ nù bíbẹ káwá pé ń ta síwájú nínú bíbẹ làwa tá a sí nù bíbẹ láti wọn á máa sọmọ ọ̀dọ̀ fún nínú ìjọsìn a'udhu billah torí ẹ ọlọ́ọ̀ni dájúdájú àwọn ẹni tí wọ́n mú ògèdèǹgbé màálù tí wọ́n ń sìn yàtọ̀ sí Allah ìbínú láti ọ̀dọ̀ ọlọ́run ọba jẹ́ tiwọn o ìbínú láti ọ̀dọ̀ ọlọ́run ọba yóò jẹ́ tiwọn ọlọ́run a rí ìbínú torí pé ìbínú ọba ni ò ìbínú ọmọ èèyàn jámọ́ kankan torí pé tọ́mọ èèyàn bá lòun bínú tí wọ́n á ń tu tí gbogbo èèyàn ń bẹ̀ tí gbogbo ojú rẹ̀ ti pọ́n tí gbogbo ara rẹ̀ ń gbọ̀n tètè rẹ̀ ń gbọ̀n pẹ́pẹ́pẹ́ kí ló lè ṣe gánà rí kí ló lè ṣe kò sí kankan tó lè ṣe torí pé ńgbà mí gan ẹni tó bínú tí gbogbo kọ̀ǹdíṣàn rẹ̀ ti change báyẹn lọ́pọ̀lọpọ̀ jù àwọn ní máa ń sèrè àwọn léṣe kí wọ́n tó rí ẹni tí wọ́n ń bínú ṣiṣẹ́ léṣe. lórí ibi tínú ti ń bí ọyàn ojú rẹ̀ ò ní ríran mà ọkàn lè máa bínú pọ̀ ń lọ bá a tó ní mọ̀ pé kó tó ń bẹ wájú ọkàn ṣubú síbẹ̀ ni ẹni à ń bẹ ọba dẹni tá à ń sà ẹ sà ẹgbẹ́ lẹ́sẹ̀ ẹgbẹ́ lọ́rùn ó ti darí bolẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ńgbà tí ìbínú bá ti pọ̀ jù ojú máa ń fọ́ bákan náà ẹni tí ń bínú lọ́lọ́ wọn fojú rẹ̀ rí mà wọn fojú rẹ̀ rí mà bó wọn bá ní ẹ̀fín wọn lẹ̀ ẹ̀fín wọn lẹ̀ kálukú ọ̀tẹ̀fẹ̀ nù rẹ̀ ẹni tó ń bínú sí bá tún gbé ọ̀dà lẹ̀ ó bá tún lu ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ ọlẹ́nu fáìn tipatipa àwọn tó fi rí gbé kúrò lórí rẹ̀ tó kí wọn á nìkan tó fẹ́ sọ pé orí mẹ́rin ìyẹn tí wọn á bínú tí wọn á lágbára kí ló lè ṣe gan tó ju kó pa lọ tó bá tún wá pa náà ìwọ náà gan alára ó tún dẹni tá a mú pa kódà kó jẹ́ pé wọn ò lòfin ṣẹ̀ríà torí kó gbọ́ àwùjọ náà náà ti mà pé lágbájá lu lágbájá pa à kí lẹ́yìn wá wòran ọ̀yọ̀yọ̀yà ẹ̀dá àná ìyànjú ẹ̀ ni sọ àwọn èèyàn tètè dájọ́ fún bẹ́ẹ̀ ni ọlọ́pàá kan tó dé ilẹ̀ ti mọ́ nítorí pé àwọn rí bó ṣe lù pa bó làwọn náà sọ àmọ́ àwòrán kó wọn máa rìn lókè pẹ̀ tòótórí ẹ̀ kí wọ́n á nì bínú ìbínú ọlọ́run bá ní òsè rí o torí pé ntọ́ wà lábẹ́ pọ́lọ̀ ń bínú sí yàn kò sẹ́ni tó lè kà àwọn aburú tí ń bẹ lábẹ́ pọ́lọ̀ wọn bá bínú sí yàn kò sẹ́ni tó lè kà lọ́kọ̀ọ̀kan ìjèjì torí ẹ nínú rẹ̀ àmọ́tán nínú rẹ̀ òun náà ní kó gbogbo àdáwọ́lé kò ní bọ́ sí ma ọkàn rí kó ń ṣe wàhálà lásán ni gbogbo títí máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu ó di pé wọn gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ kódà mọ́ṣínì rẹ yarí mọ́ ọ lọ mọ́tò gan ọkọ̀ tiẹ̀ wàá kíkẹ̀ kíkẹ̀ kíkẹ̀ kíkẹ̀ títí tí kíkítàtà rẹ ó fi bàjẹ́ gbèmí ní dáhùn mọ́ ọlọ́run bínú sí ọ. bákan náà inú kọ́lọ̀ ń bínú sí yẹn ó lè pé kí tọ̀ wá ń bẹ ọjà lọ́ba tó di akóbá ni asòro bá wọkọ̀ bàálù já nítorí pé ọlọ́run bínú sí wọ ọlọ́run fẹ́ pọ́npakúpa kò tún burú kọ́lọ́run tún pé káwọn mí ni o tún bọ́ ọ lọ bẹ́ẹ̀ ẹ bó lórí ibú ọkọ̀ bákan náà nínú kọ́lọ́run bínú sí ọ òun náà ní pé alùkìyàmà rẹ wàá sí ìyàjẹ́ torí ẹ ìbínú ọlọ́run bá ní òṣèré o ìbínú ọjẹ́ tiwọn látọ̀dọ̀ ọlọ́run ngbàtí ọlọ́run wa sọ pé sayanaluhum ghadabun min rabbihim ìbínú ọ̀jẹ̀ tiwọn látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wọn fẹ̀fì hàdà ithbatun lil ghadabi sifatan lillahi azza wa jalla níbí wọ́n fi ẹsẹ̀ ìbínú rinlẹ̀ pé ìròyìn kan ló jẹ́ nínú àwọn ìròyìn ọlọ́run pé ọlọ́run bá máa bínú ọlọ́run á máa bínú torí pé ìwọ ò lè mọ ọlọ́run tọ́lọ̀ ọlọ́run ló ń ròyìn fún wa nísìn pé òun ìbínú ọ̀jẹ̀ tiwọn látọ̀dọ̀ wọn. tòlọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa gbogbo ntọ́lọ́n bá fi ròyìn ara rẹ̀ àwọn máa fi ròyìn ọlọ́run gẹ́gẹ́ bó ṣe fi ròyìn ara rẹ̀ ntọ́ba sì ní kí ese tó ń wọn lè jìnnà sọ́lọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ sí lè jìnnà síra rẹ̀ àwọn ìwà dìdìrín òpònú. tọ́lọ́ sọ pé òun ṣe nǹkan báyìí tó wàá sọ pé ah, ah, ọlọ́run ṣe bá ọlọ́run ìbínú ìbínú yọ kàn ṣe nǹkan kan sí wọn tí ó jọ tẹni tí ń ni rárá o bẹ́ẹ̀ ọmọ awé là máa sọ alùsùn sọ pé ìbínú jẹ tiwọn látọ̀dọ̀ lọ báwo ni bínú báwo ni bínú náà ṣe rí ṣùgbọ́n inú àwọn orí pa làwọn àpèjúwe tá a mú wa ṣùgbọ́n báwo ni bínú ọlọ́run ti ṣe rí ọlọ́run nìkan ló mọ̀ torí ẹ̀ eléyìí jẹ́ ìròyìn tọ́dádúró gédégbé tí ọ̀tá ro orúkọ jáde torí pé ń bẹ nínú àwọn ìròyìn ọlọ́run tó ṣe kó àwọn orúkọ ọlọ́run ló mú wa àwọn ìròyìn kan tó wá dádúró gédégbé táwọn ọ̀tá ro orúkọ jáde inú rẹ̀ ni ghadab. àìwá tara rẹ̀ rọ orúkọ fọlọ́ torí rẹ̀ kò sí nínú orúkọ ọlọ́run pé alọ́gọ́dìbò ọba bínúbínú torí pé ọlọ́run ọba kò pera rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ròyìn ara rẹ̀ kó máa bínú so ọ wá gbọ́dọ̀ sọ lọ́rọ̀ kó wá sọ pé ah sọ ma pé bínúbínú lọlọ ah ìsọkúsọ nù o sọ ma pé ọlọ́run a máa bínú yes òdodo lọ sọ àmọ́ òtí ìsọtàn o. sọ ọmọ kọ́ lọ́wọ́ a máa bínú sẹ́ni tí bínú bá tọ́ sí tó bẹ́ẹ̀ la wí. tó eléyìí ìbínú ọ̀jẹ̀ tí wọ́n látọ̀dọ̀ olú ẹlẹ́dàá wọn ẹ wá wo nǹkan bẹ̀ wọ́n ó lọ́dá wa òní ó sì tún bínú sẹ́ni tí bínú bá tọ́ sí nítorí kò ń lò ní wa èyí tó bá wù ló lè ṣe lórí wa ẹnìkan ò sí tó lè bí ọlọ́run tí ó yẹ ẹsẹ̀ rẹ̀ ò pé àà àà tó sì yẹ èèyàn sí èèyàn ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ yẹn inú wọn sọ fún bàbá pé ah, ah, ẹ sì ti ọmọ yìí mọ́ta táyé sì ń sọ ti ń wí yìí ó sì yẹ bẹ́ẹ̀ gbọ́mọ yín ni kódà bí wọ́n bá tiẹ̀ fọmọ sọ́dún èèyàn bí kò gbọ́dún èèyàn èèyàn sí bẹ́ẹ̀ èèyàn sí èèyàn lẹ́ẹ̀ máa sọ báwọn àmọ́ lọ́n dá wa olóníwá o olótú ní ń tá a ní ẹni tó bá sì wù ló lè fi wá sí torí ẹ tó bá bínú sẹ́ni tó bínú sí ẹnìkan kì í bi léèrè ẹnìkan kì í yẹsẹ̀ rẹ̀ wò tó bá sì kẹ́ni tó kẹ́ ẹnìkan ò lè kó ẹ̀rí rẹ̀ pé àá wọ lọ́n eléyìí ó yẹ kó jìyà ni kò sẹ́ni tí ibi ọlọ́run léèrè nípa ti ń àánú rẹ̀ borí ìbínú rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò pé kọ́ mọ́ da ọmọ aná síná. Si kò sì pé kọ́ máa ná ọmọ papọ̀ yá tí ò tiẹ̀ ṣe é fi wé òǹkà àwọn ọmọ àlìjẹ̀nà gbogbo eléyìí bá yé wa ká máa gbé ìsọkúsọ ìwékòwé táwọn èèyàn ń wí látàrí àìmọ̀kan kò gbọ́dọ̀ tẹnu wá jáde o polówó akébínú polówó akébínú tí yorùbá máa sọ sọkúsọ nìyí ògbèrú ìtàn Haruna fi ń kọrin sọkúsọ ni o tí wọn náà ń bá a gbé sọkúsọ ni o Ọlọ́run máa ń bínú sẹ́ni tí bínú bá tọ́ sí torí ẹ wọlélẹ àbùkù ó tún jẹ tiwọn látọ̀dọ̀ Ọlọ́run àbùkù ó jẹ tiwọn látọ̀dọ̀ Ọlọ́run torí pé ẹni tó lọ́run bá ti pọ́nlé kò sẹ́ni tí ó lè pọ́nlé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá pọ́nlé kò sẹ́ni tó lè pọ́nlé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá sì kàn lábùkù kò sẹ́ni tó lè pọ́nlé torí rẹ̀ àfàbùkù tálámà bẹ̀ ọlọ́ọ̀ni pé wọ́n lọ wọ́n sì wá lẹ́ni àbùkù láyé wọ́n fà àbùkù kàn wá lọ́la lùkìyàmù ṣùgbọ́n àwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ sí kọ́lọ́hún bínú sí wọn nítorí pé ń tọ́jẹ́ tọ́lọ́hún wọ́n lọ gbé fógèdèǹgbè màálù wọ́n sì lẹ́tọ̀ọ́ kí ẹ̀tẹ́ ọjẹ́ tiwọn kábùkù ọjẹ́ tiwọn nítorí wípé àwọn náà gan alára ti kọ́kọ́ wọ́ra wọn lẹ̀ tá a bá wá wọ́ wọn kúrú kẹrẹ̀ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ nítorí pé nítorí mo yín máa gbára dálẹ̀ níwájú èrè tó pé ilẹ̀ fọ ara yín gbẹ ọ dájú pé ẹ̀yin wọ̀nyẹn ẹ̀ lẹ́tọ̀ọ́ sàpọ̀nlé rárá ni. torí de eléyìí báyìí ọ̀sẹ̀ bọ́ ń lọ gbára dálẹ̀ níwájú òòsà wọn lọ gbára dálẹ̀ níwájú Ògún ó ń gbára dálẹ̀ níwájú Èṣù ó ń gbára dálẹ̀ níwájú Ṣàngó ó ń gbára dálẹ̀ níwájú Ọya ọwa ni wọ́n ò ríyàn ni wọ́n ò máa pọ́nlé ni ta ni wọ́n rí ta ni wọ́n ń pọ́nlé gan ta ni wọ́n ń pọ́nlé wọ́n bastard tó ń gbára dálẹ̀ níwájú igi tó ń gbára dálẹ̀ níwájú ìpẹ́ tí wọ́n ní làákàyè tí wọ́n náà wọ́n ń pọ́nlé àpọ́nlé sọnù kọ̀mọ̀ àdírẹ́sì ibi tí wọ́n rán sínú. torí di eléyìí àbùkù ọ̀jẹ̀ tí wọ́n fil hayatid dunya nílẹ̀ ayé mi bẹ́ẹ̀ ni kò sí ọ̀sẹ̀bọ̀ kan tójú èjì kò sí ọ̀sẹ̀bọ̀ kan tí èyí ẹ̀pẹ̀rẹ̀ láyé mi torí pé ntó lè mú kí ọ̀sẹ̀bọ̀ kọ́mọ̀jẹ̀ ni àbùkù kọ́mọ̀ ìyẹpẹ̀rẹ̀ ó ní kó sì pé ńgbà tí ń gbára dálẹ̀ níwájú òsàyùn kò kú ẹnìkan bẹ́ẹ̀ àfikọ́jẹ́ kò náà gbára dálẹ̀ ṣùgbọ́n ìgbà tóun ń ṣe bẹ́ẹ̀ ti ń kanra rẹ̀ lábùkù àwọn kan dìde garando àwọn ń wòran pé ẹ̀rí wẹ̀rì sẹ́wọ̀n kí tóun náà bá fojú ẹ̀yìn tó rí pé ẹ̀yìn òṣùwò bẹ́ẹ̀ yọ̀ mọ̀ wọ́n pé ah ṣe é ṣe nǹkan àbùkù lólu ẹ̀ ṣe yìí nǹkan àbùkù náà ni àbùkù kan ó dàbí àwọn nǹkan tí ìsàrẹ̀ ẹ̀sìn Islam táwọn tí ó yẹ kí wọ́n fa àwọn èèyàn mọ̀nà lọ sí di òdodo tí wọ́n ń sin àwọn èèyàn lọ́nà kúrò nídìí òdodo tó kọ́ náà òdodo yẹn mà wọ́n á dá mà tuntun bá gbé nǹkan yẹn wọnú rẹ̀ tí àwọn àti irú wọn àti irú wọn àti irú wọn tí wọ́n jọ jẹ́ uniform tí wọ́n bá jọ ń ṣe é rí i pé ẹni tí ó bá bá wọn ṣe ń bẹ̀ tí wọ́n bá wò ó tó ń náà wò wọ́n tó ju wọ́n jọ ṣe mẹ́rin ìgbà náà ni wọ́n máa ń mọ táwọn ṣe pé á àbùkù kà wọ́n. lápèjúwe àwọn mùsùlùmí látàrí àìmọ̀kan ìjìnnà sí ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n lè sọ pé hàn ètò tá a fẹ́ ṣe lónìí yìí ẹja fàdúrà bẹ̀rẹ̀ rẹ̀ babalágbájá ni fa àwọn ládùá lónà bá sọ pé ẹjẹ gbogbo ó dìde fọlọ́n ẹ̀rì tí gbogbo wọn dìde dìde fọlọ́n bá wọn dàbí sọláàtì ń bo lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ nu sẹ̀ríà islam kíkẹ́ wọn à lè ṣàdúrà àfi kí wọ́n dìde dúró. ẹ̀rì tí gbogbo tolórí tẹlẹ́mù bá wá dìde táwọn ẹ̀tọ́ gbẹ́sìn yìí táwọn bá jókòó dáadáa tẹ̀ ń wo wọn pé ńgbà tó bá fi àjẹrà yín tẹ́ padà jókòó. ẹ̀rì tí wọ́n bá rọra wò yín kí a ah, àwọn kan ọmọ dìde àwọn kan a ah, ọlọ́mọ ọmọ kan ló ẹ̀ lábùkù wọ́n wà á mọ̀nú ara wọn pé àwọn tẹ́ ṣùgbọ́n wọ́n fi sọ̀sùn wọ́n fi para àfẹni tó bá fẹ́ gbé fáìlì àbùkù níbi tí wọ́n gbé rọ̀ sí ni ó sọ̀rọ̀ pé èyí ti rí tẹ̀yìn òdìdé à ó sì fáìlì nù ẹ gbòdìdì ọ̀rọ̀ tó wó jẹ́ríkò ẹ̀yin tẹ́ ẹ dìde ń bolẹ̀ tìrí pé kẹ́ ẹ dìde tẹ́ ń gbá ìmọ̀ kankan tẹ́ ẹ mọ ibi tẹ́sìn kọjú sí i. ẹ̀ka ń àwọn ẹ̀tọ́lọ́wọ́n ọba tó ti ṣì lọ́nà àwọn tí ọmọ kankan nítorí pé ara ń tànà bí sọnù pé latattabi'unna sanana man kana qablakum áàrí inú yín àwọn tí ọmọ tọjú ọ̀nà àwọn tí wọ́n ti ṣìnà ṣáájú tí ìmọ̀lá wà ní Islam pé fẹ́ ìdìde àti kù àyìnbá kan sì wọn gbilẹ̀ díẹ̀díẹ̀ wọn tún pọ̀ sí náà ni wọn pọ̀ náà ni nígbà tí wọn ọ̀rẹ́ ni tẹ bírèkì fún wọn. gbàtọ́ sì jẹ́ pé gbogbo àwọn náà ti sọ fún náà àwọn náà ó dìde náà nígbà àdúrà àwọn bàbá yìí dìde àwọn ṣéwù lágbájá àwọn gbogbo bẹ́ẹ̀ náà ni wọ́n ní wọ́n ń kọrin wọ́n ń kọrin pé nàìjíríà kan abẹ́ẹ̀kọ́ ni wọ́n ń gbà mẹ́sàn-án dìde fásọ. tó ọlọ́njẹ́ agbọ́n wọ́n tún àríṣe òkan náà dìde orílẹ̀-èdè àná á dìde fórílẹ̀-èdè ẹ̀ka àbọ̀ òun dàbí rabbil alamin yawma yaqumu an-nasu rabbil alamin <laughs> ẹ̀rí nǹkan mẹ́ lẹ́yìn tẹ́ bá jókòó pé kíni kíni bẹ́ẹ̀ irọ́ lásán irọ́ lásán orílẹ̀-èdè kíni ebí ẹ̀sẹ̀ ń dìde náà nù tẹ́ ń kówó rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe ń dìde náà nù tẹ́ ń jà lólè ìbá ajẹ́pọ̀kàn yín lórílẹ̀‐èdè ń wà ẹ̀yin ayólè irọ́ lásán camouflagization ẹnìkan á ní bó láti ṣe o torí pé tó tán pa àwọn sí gómìnà ọwọ́ abẹ wọ́n sì ní kí wọ́n kọrin orílẹ̀‐èdè má tètè débẹ̀ nígbà tó bá kọrin wọn tán tó dé bí èsì wọ ọlọ́jọ́ kò lẹ́yìn tẹ̀ka àwájú náà wọ́n máa tẹ kámẹ́rà sí ó dìde kò dìde ó dìde kò dìde irú rẹ̀ náà tún láì màkà burúkú tó tún wà rí wọn wọn lè ní ẹdìdẹ kẹta kẹsẹdún méjì torí ẹ̀mí àwọn tó kú ah, ah. ẹyin tó ti jẹ ìsìláàmù ọ̀pá wà lẹ́yìn má jẹ́ kí omi gbígbóná dàpọ̀ mọ́ tutù mọ́ lọ torí pé ń gbé pẹ̀lú àwọn tí èsè mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti fẹ́ dàpọ̀ mọ́ dalú papọ̀ mọ́ sápà. eléyìí ńgbà tí ẹni tí ń sentí ọ̀dà bá ń sentí ọ̀dà tó bá rí àwọn kan tí wọn pẹ̀lú òun nídìí tí ọ̀dà yẹn àbùkù máa kàn wọ́n. tọ́ ọlọ́ọ̀ni nílé ayé bíi àbùkù ọkàn wọn wakadhalika najzil muftari ebínú àti àbùkù iná ni ẹ̀san àwọn ẹni tó ń dáadáa pààrọ̀ mọ́ lọ́wọ́ ọ̀pàrọ̀ ọmọ lọ ikú gédéǹgbé màálù lọ́lọ́ olúwa wa ni onáàtì lọ́lúwa Musa lati tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Musa kan gbàgbé ni ẹ lágbàá Musa gbàgbé ṣé ògèdèǹgbé màálù tẹ́sẹ̀sẹ̀ wá fọwọ́ ara yín yà lọ́gbà yìí lọ́la yìí nínú òkú tó dájú èyí tẹ̀ bá ti kú dànù tẹ̀ bá ti dìtà والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ẹ wàá rí àwọn ẹni tí wọn sa ìdá o àìdá ètò ga jù tó fi dórí ètò kéré jù ṣírùk àti ní tí ò tó ṣírùk tẹ ẹ bá fi lè túbà tẹ ẹ wá gbọ́ náà gbọ́ Ọlọ́run bá lóun forí jiyàn yóò sì tún kẹ́yìn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kèfèrí sọra rẹ̀ ń pinnu náà pariwo pé islam ó lòun ti pẹ́nu bàjẹ́ pípẹ́nu rẹ̀ kì í ṣe nǹkan wàláì bó bá jẹ́jọ́ kan ló kù fún ọ gba islam wọn náà dọ̀ máa tó bá sí náà kódà ń bẹ nínú ẹni tó ṣe gba islam tani kú dé sọ láti kankan ò tí lẹ́yìn islam rẹ̀ yóò sì wà ara kò sí bẹ́sẹ̀ ti ṣe lè pọ̀ tó téèyàn túbá tí agbára àforíjìn tí ò ní gbé gbogbo ẹ̀ dànù téèyàn gbọ́dọ̀ túbá lónìí àwa náà lára gbogbo gba gbogbo àkókò ká túbá àmọ́ kò gbọ́dọ̀ mọ lórí ọ̀rọ̀ ẹnu gba astagfirullah atubu ilay astagfirullah atubu ilay astagfirullah atubu ilay wa fi nafsi al-waqt taqtarifu al-ma'asi kẹ́kẹ́ ìgbà tó ń sọ astaghfirullah àtúbù lẹ̀ ó sì tún sẹ́lọ̀ at that very moment fẹ́ràn pé ọ̀daràn pọ́nbélé nù ọ̀daràn pọ́nbélé nù tẹ́lẹ̀ ìjẹba ká túbà lọ sọ́dọ̀ ọlọ́run lódodo ká sì jìnnà sẹ́sẹ̀ nínú àwọn nǹkan tá a lè máa ṣe jama ó náà ní pé ká máa kíyèsí bí lẹ́yìn gbogbo ìbáàdà tá a bá ṣe tá a bá ti parí sọ́láàtì ká máa ṣe bá nàbí sallallahu alaihi wasallam ṣe máa ṣe. أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أركو استغفار لو في بير صلاة مباشرة بينا نكاتو سن جماعة قالوا كوما سيسيرو فنرا رẹ̀ because tá سيسيرو bá ń ṣèṣirò fúnra wa ó dájú pé àbámọ̀ wa kò ní pọ̀ nítorí tá a bá kú tá a bá ń ṣèṣirò fúnra wa. Abamawo àwọn òní pọ̀njọ́ tá a bá kú àbáláyé ṣe bẹ́ẹ̀ yẹn ó ti pọ̀ jù yóò ti pọ̀ èmi mo tún ṣe yìí èmi mo tún ṣe yìí yóò ti pọ̀ jù náà rè ṣùgbọ́n gbà tó ṣe pé kí n tó sùn lójoojúmọ́ ni mò ń ṣèṣirò fúnra mi yóò easy yóò easy láti mọ̀ pé ibi tí mò ń lọ kò ní easy o ibi tí mò ń lọ inṣàlá yóò le àmọ́ inṣàlá kò ní le pọ̀ ah ibi tí mò ń lọ inṣàlá la khawfun alayya wala. huzna li tó gbogbo eléyìí ó bẹ nínú àwọn nǹkan tó ṣe pé à ń bùkátà láti mójútó ká lè lọ à ń wa a rí i pé ká lè bá a sóríire iṣẹ́ tí ń bẹ níwájú wa pọ̀ gan ẹni tí ìtọrọ àforíjì ní gbogbo gbà kò á ní jẹ́ pé ọ̀n tọrọ àforíjì ó tún máa dẹ́sẹ̀ dẹ́sẹ̀ ní gbogbo pé kí ni ó ṣẹlẹ̀ kí ni bọ́ lókè tí gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa tan ara rẹ̀ jẹ ní ń bọ̀ ni ìyá tí òun náà ni ń bọ̀ ara rẹ̀ ọ̀ràn yà ọ̀ràn torí ẹ ìwọ lọ anídélé ọgbà pẹ̀lú kíni pẹ̀lú mímá sílọ̀ mímá tẹ̀lé tọ́lọ̀ mímá tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dọ̀ wa jama atuba lọsọ́dọ̀ lọ ṣáájú kótó di pékúdé ìtúbà tọ́lọ̀ wọn bá tọ́ka sí fún àwọn ọmọ Israẹli yìí àwa gan alára ọba wa wí o ọba wa wí kàmájẹni tó ṣe pé gbogbo gbà nínú gbèsè ayé tiwa a máa dẹ́ṣẹ̀ ní lóríṣiríṣi àní ronú àti padà sọ́dọ̀ Ọlọ́run a máa dẹ́ṣẹ̀ lóríṣiríṣi àní ronú àti padà sọ́dọ̀ Ọlọ́run ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ irú wọn tí kú bá ká wọn mọ́ àbámayọ ti pọ̀ jù àbámayọ ti pọ̀ jù kọ́ lọ́wọ́ bọ́ sànù wa eléyìí ni tọ́lọ́wọ́ bá sọ fáwọn ọmọ Israẹli pé ẹni tó bá túbá nínú wọn tọgbọ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ Ọlọ́run bá ti ṣetán láti foríjì Ọlọ́run bá kó foríjì gbogbo wa. a rí i pé Ọlọ́run ní ìbínú ọjà tiwọn látọ̀dọ̀ wọn sọlọ́n sì ti bínú sí wọn bẹ́ẹ̀ Ọlọ́run bínú sáwọn ẹni tó sin ògèdè gbé màlúù bóòlù ṣe bínú sí wọn ó ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí òun ò ní forí jù wọ́n lórí ẹ̀ àfi kí wọ́n para wọn apá kan nu wọn kó pa kejì tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun tó forí jù wọ́n ọlọ́ni fatubu ila bari'ikum faqtulu anfusakum dhalikum khayrun lakum 'inda bari'ikum fataba 'alaykum innahu huwa at-tawwabur rahim ẹtúbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó pilẹ̀ ṣẹ̀dá yín torí náà tẹ́ẹ̀bà túbà o ẹ para yín ẹ para yín tọ́lọ́run fi forí jì yín Ọlọ́run ṣàánú wa nù Islam Ọlọ́run ni wọ́n para wọn àwọn olùmọ̀ nípa tafsir ni wọ́n tora wọn sáfù méjì ẹ bó so síwájú nù àlàyé nù Suratul Baqara wọ́n tora wọn sáfù méjì wọ́n akọjú síra wọn ẹ̀yà ẹ̀pàrà yín sẹ́wọ̀n pé ẹ̀pàrà yín ọ̀daràn náà gbogbo wọn ẹ̀pàrà yín yẹn ni pé ìwọ pélé ìkélé yọ pélé ok tẹ́lẹ̀ ìbá ti kọ́kọ́ kú náà kó ní eléyìí ńkọ́ ẹlòmíràn pa ẹ̀pàrà yín eléyìí ló lóore fún yín o lọ́dọ̀ ọlọ́run tó pilẹ̀sẹ̀ dá yín wọ́n sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba gba tutù bá wọn torí pé ọlọ́wọ́n bá lọ́lùgbà tuntun bá olùkẹ́yìn. àbùkù wa lọ́lọ́run fi kàn wọ́n ọlọ́run mú kábùkù ọjẹ́ tiwọn láyé ń bì ní àbùkù àbùkù lọ́jẹ́ tiwọn láyé ń bì. tọ́ òkèdèlìkà najzil muftarin eléyìí onáìlẹ̀sán tó lọ́ máa fi san gbogbo àwọn tó bá dáadáa pààrọ̀ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo oníbídà. gbogbo aládàáda lẹ òun náà àbùkù àti bínú látọ̀dọ̀ Ọlọ́run yóò jẹ nítorí pé oníbídà náà parọ́ mọ́ lọ abẹ́ ìfura ntí ìsa rẹ̀ sìn na òun náà ìgbégi ni àrẹ̀ sìn Ọlọ́run torí náà parọ́ mọ́ lọ ìbínú kò sì àkàn àti kábùkù ọkàn àbùkù àkàn wọn náà ni nítorí pé ntí gbérí òkè pé ntáǹsì wa tìǹtìǹ yẹn sì ọba ti dáyàn lójú inú àbùkù náà ni ọmọ wa gbogbo gbà ìgbà tí ń gbónu jẹjẹjẹjẹjẹ tí ò tí rẹ ni dalẹkùn inú àbùkù lọ wa tí ọmọ wa gbótọ ọlọmọdé asúlẹ otu ọlọmọdé asúlẹ otu so tó bá tún arẹ ní pálẹnu mọ àbùkù náà torí ẹ jáwọ́ ń di ẹ ẹnikẹ́ni tó bá ti sàdáadáa lẹ tó takùtọ lọ́n tó takùtọ anábì sallallahu alaihi wa sallam kò sí tàbí ṣùgbọ́n bá àbùkù ní ọ̀tẹ̀ tiwọn torí ẹ الحسن البصري أني إن ظل البدعة على أكتافهم وإن هملجت بهم البغلات وطقطقت بهم البراذين الحسن البصري أني ní gbogbo aládàádálẹ̀ láyé àbùkù àbùkù àdádálẹ̀ ọmọ abẹ lórí èjìká wọn ní lè gbé jìkà àbùkù páládàá lẹ ni wọn yóò máa bẹ léjìká wọn gẹ́gẹ́ báwọn sọ́jà ṣe máa to àwọn àràwọ̀ séjìká wọn báwọn ọlọ́pàá náà ṣe máa to tiwọn náà séjìká wọn àbùkù rẹ̀ wà léjìká tiwọn kódà kó ṣe pé ìbáka ó ń gbé wọn anya wọn nya lọ inú àbùkù náà wọn wà kódà kó ṣe pé kẹ́tẹ́kẹ́tẹ́.

inú àbùkù náà ni ọmọ wa tọ torí ẹ àyà ajá wọn bẹ ẹyin aládàdálẹ àdàdálẹ ṣoṣo tọdà alábùkù ọkàn yìí láyé mi àbùkù ọkàn yìí nínú àlùsọ jẹ́ kó tó máa ń sàdàdálẹ tó ní kó bá wọlé tí ètí bá wọn ṣe tẹ́lẹ̀ ẹni tó bá rí tó ń jọ wọlé wọn bí lórí gbòòrò lóyún sára wa ni sára wa nítorí pé nítorí ṣe wọ́n mọ̀ pé gbígbà tí a wo ni ok ẹ̀yin ṣe súnà ẹnìkan wọlé ẹ̀dùpẹ́ fọlọ́ ni a tún pọ̀ sí i àwọn bídíà náà máa béèrè ọyẹ kí ni tiwọn náà dùn pa àwọn pọ̀ àmọ́ àwọn sára wa ni sára wa ni ìyẹn ni pé kọ́mọ́jà pé wọ́n fẹ́ lọ tú àṣírí wa fáwọn tí ọmọ àní náà ló bí pé àwọn bídíà wọ́n fẹ́ pé kẹ́ wa gbọ́wọ́ torí tẹ bá ti gbọ́wọ́ wọ́n sọ fún ọ àwọn doctrines wọn gbọ́dọ̀ gbásìrì ní táwọn ń ṣe yìí lẹ́nu rẹ torí tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ báyìí báyìí báyìí báyìí báyìí ní orí fún un. torí ẹ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó wá pàkíyèsí wa pípọ̀ máa ń gba tútú bá níbi gbogbo ẹ̀ṣẹ̀ kódà kó sì pé èèyàn ṣe kèfèrí sọ́lọ̀. So àbí èèyàn tiẹ̀ ṣe ẹbọ sọlọ àbí èèyàn tiẹ̀ ya múnáfìkì àbí èèyàn yapa kó lójú ọ̀nà ọlọ kó lójú ọ̀nà anabi muhammed sallallahu alayhi wa sallam ìdínà tó lọ́n sọ pé walladhina amilu sayyi'ati thumma tabu min ba'diha wa amanu inna rabbaka min ba'diha laghafurur rahim. tó o wa. láti ọ̀dọ̀ abdullahi ibn masoud radiyallahu anhu pé wọ́n bi léèrè nípa èèyàn kan tó ṣe zina pẹ̀lú obìnrin kan lẹ́yìn náà tó ti ṣe zina pẹ̀lú rẹ̀ tán tó lè padà fẹ́ àbí ò lè padà fẹ́ bí ìgbà wa gbé àwùjọ táwa ń àwùjọ ti àwọn èèyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ nù wọn ìyàwó tó ń gbé sílé kí ló síwájú zina ni zina ni àwọn gbàgbọ́ pé obìnrin tí ó bá ti lè fara rẹ̀ kalẹ̀ fáwọn bá ṣe zina kò lẹ́tọ̀ọ́ sí káwọn fẹ́ nítorí pé ọ̀bùn làwọn aláìlérò sí lọ́pọ̀lọpọ̀ iyì wo ni tún ṣẹ́kù mọ́ fúnru obìnrin bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkọ tó bá padà fẹ́ tó jẹ́ pé zina lẹ fi bẹ̀rẹ̀ rẹ̀ iyì kí n sẹ́kù mọ́ ibi wọn náà lọ padà wá fẹ́fẹ́ yìí kí ló dé tẹ̀ ṣe sùúrù fẹ́ra yín tẹ́lẹ̀ náà kó tó di pé ẹ bú aṣọ lójú ẹ̀ a'udhu billah lédè kúkúrú ǹjẹ́ wọn àlejò kọ́kọ́ ṣe zina kí wọ́n tún padà fẹ́ra wọn kí ẹ ṣe pé tí wọ́n ń béèrè ni pé ṣé tí wọ́n bá so yìí nínú oyún kó tó di kó bímọ ṣé yìgì yẹn lè sọ máa lè ti bẹ nínú obìnrin ńlọ́mọ torí pé táwọn Yorùbá máa ń ṣe yẹn tá a padà gbọ́ yé pé ìtumọ̀ tí Yorùbá máa ń ṣe wọ́n máa sáré pé ńgbà táwọn ti ṣe zina báyìí tó ti dájú pọ̀ dáràn làwọn so the next step oníkàwọn tètè gbìyànjú so yìí <coughs> ṣáájú kó tó di kóbìnrin yẹn bímọ so that ọmọ tí ó bá ti ara zina wá o yóò fi jọ ọmọ ọkùnrin yẹn kò lè jẹ láéláé ẹ bá aṣọ ẹgbẹ̀rún yìí ọmọ zina ni nítorí pé gbogbo ọmọ tí wọ́n sòwò rẹ̀ tó doyún ṣáájú kó tó di pé wọ́n so igi orúkọ rẹ̀ nù ṣẹ̀ríà Islam oníwàlẹdọ zina ọmọ zina ni ọmọ zina ẹ̀wẹ̀ kò ní bàbá tí ó jogún ìyá ló yóò jogún ìyá rẹ̀ ìyá rẹ̀ ó jogún rẹ̀ tọ́tí kọ́ daràn níyà yẹn náà kẹsẹ̀ pé wọ́n fi ń kí o wọ́n fi ń yín o kọ́ kárí láì tí wọ́n lọ ṣe zìnà ó náà ṣe àbùkù kan tó bá ti lọ́pọ̀ rí tẹ́lẹ̀ yọ jẹ gbọ́gọ́rùn àtúgbè pamọ́ fọ́dún kan jẹgbà àwọn tó la fáìn fáìn àmọ́ tó bá jẹ́ pé ẹgbà yẹn lè kópa lára bá pẹ̀lú oyún tó ní kó bí wàá jẹ ẹgbà rẹ̀ ọkùnrin náà ó lòun ló ń bá ṣe zina ọwọ́ sísọtọ̀ sọ́n ti tó ànídìí ẹlẹ́rìí jẹ ẹgbẹ́ ọgọ́rùn wọ́n tún á gbé ọ̀pá amọ́fọ́dún kan ọmọ òsì lè jọ́ láéláé ọwọ́ tara zina bí ma ọwọ́ e, ni ẹ ńgbà tó ti ní ni wèrè ni ọmọ wo ni wèrè ni. torí pé ọmọ tó sòwò rẹ̀ látàrí zina kí sọmọ rẹ̀ ọmọ obìnrin ni ọmọ obìnrin ni wọn yìí kàn pè pé ọmọ obìnrin yàtọ̀ ọmọ Mariam wọn kàn wá ọkọ̀ kan yá fún ọmọ tí ọmọ jẹ́ papọ̀ mú kọ́ sọ ni yéésù kọ bàbá yéésù kọ ọmọ ọ̀daràn tó ń zina yẹn ẹ kàn yá ọkọ̀ kan fún bí ọmọ nítorí ká ẹ̀mọ́ká ẹ̀mọ́ bá sọ̀kọ́ lágbájá ọmọ Juwairiya à ah, Juwairiya báwo wọ́n mọ̀ Juwairiya tù rẹ̀ ṣé obìnrin náà wọ́n máa pè má èèyàn bí èsè mọ́ríyàmọ́ àgbẹ̀ ìṣàn ọmọ mọ́ríyàmọ́ tó kálí bá bọ́ ọmọ láti rí kọ́mọ́ bá tó bá ti yọ pé ẹ eh, wọ́n sàdédé máa pè má Juwairiya ọmọ zina ni torí pé kílẹ̀ sẹ̀ tiẹ̀ kílẹ̀ sẹ̀ tiẹ̀ ẹnìkan á ní ọ̀rọ̀ kílẹ̀ sẹ̀ tiẹ̀ tí òfin jogun bàbá kò ní ni kò ní ni ọ̀daràn lónìí tọ́fẹ́ pè ní bàbá tọ́fẹ́ pè lọ́mọ rẹ̀ islam ò sì ní gbà kọ́ ọmọ bọ́ sọ́wọ́ ọ̀daràn tọ́ torí ẹ̀yin tẹ́ ń lọ bá wọn so igi zina tẹ́ ń bá wọn so igi lórí zina ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ igi tá a tún so nǹkan kì í tún so igi ẹsẹ igi torí pé igi yẹn ọ wà lima ba'da hadha alwalad almahmul bih igi yẹn wọ́n ń so nítorí ọmọ míì tí wọ́n bá bí ni kì í ṣe nítorí ọmọ eléyìí tí wọ́n lóyún torí kọ́ ọmọ eléyìí ó ti bọ́ ó ti bọ́ ná. okay tó bá tètè tó bá tẹ kó tó wá so igi yẹn náà dáa kò bá tún sàn èyí tó dọ́gba jù ni pé ká má so igi nígbà tóbìnrin lóyún nítorí pé possibility wà kọjá yìí pé bí wọ́n ṣe ń wò pé ìwọ lọ́ba ṣe zìnà ẹgbẹ̀rún ọkùnrin mí náà tó wà torí pé lẹ́kùn ọjà tó bá ti sífẹ́ nìkan kì í tì mẹ́lò mi rò pé wa lẹ́kùn ọjà tó sí. Si, fẹ́nìkan kéétì mẹ́lòmí obìnrin tó bá ti lè sídìí lẹ̀ fẹ́nìkan kókó bó ń ṣe zìnà lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ní àyè wà kọjá pé àìníyọ ọkùnrin náà ní bá ṣe zìnà ìdí inú tí ṣẹ̀ríà sọ pé rárá àní so ìdí yẹn wọ́n dìgbà tó bá bímọ. tọ́ tó bá jẹ́ báyẹn àṣepé ẹ̀ so igi ní igi tí. ó lálàáfíà nù sẹ̀ríà lẹ́yìn náà ta ni wọ́n máa so gànà rí tá à ń sọ pé wọ́n so ẹ bá wọn so kò sẹ́nìkan tó lọ́n àsáyìn pé lọ bá wọn so igi pé wò ní sẹ́jọ́ à ń bá wọn so igi lọ bàbá ọmọ tó bá ti lóun fọmọ fún yàn igi ti sónú kò ní di anybody gbogbo formalities náà gangan kẹ́kọ̀ọ́ kan pè yín kẹ́yìn tó tó bá pé wọ́n fẹ́ ṣe wàlímà lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ náà instantly ẹ̀ ń tọ̀ kápàdé lọ́tún láwọ̀ wàlímà wà. Wa èyàn sì lọ jẹun ní kálukọ́ bàtú kan ọlọ́run forí sí ọlọ́run fàgbàgbà sí àbí tó máa fún wọn lóúnjẹ kí ló sì sóòsè pè ní àbò sàdúrà tìbí súnà náà kọ aládùúgbò àtà sí tọ eléyìí jẹ báwọn wọn á ní tá a máa ń ṣe ẹnì kí tóbi bá ti lóyún báwọn tó bá láwọn fẹ́ so igi wọ́n lè gbé ìgbà ńlá àwọn so igi wọ́n sì lè gbé tọ́ba ti bímọ àwọn so pọ̀ tó wọ́n á ní ẹ pípé àwọn ń so igi lónìí pẹ̀lú kọ́má wọ́n á àwọn mẹ́fítà kọ́lọ́n fún sí kọ́lọ́n fòrè sí tani so sẹ́yìn lọ ẹbí obìnrin àwọn mọ̀ pé bàbá ti fọwọ́ sí i ọwọ́ wo ló fi sí al-ijab wal-qabul ọgbọ́dọ̀ wà tí ọba ti sí igi oṣù mo fi fún ọ pé kọ́ máa jẹ́yàwó fún ọ mọ́ gbà á níyàwó tí ọba ti sí igi oṣù ẹ̀ka ṣe dírámà lásán agbọ́dọ̀ ṣàkíyèsí àárín yẹn tẹ́lẹ̀ pàtàkì púpọ̀ pé ká mójútó ọmọ tá a bí. ṣáájú kó tó so igi ọmọ zina ẹ má kó bá ọmọ o ọmọ ọba wa kó ọba wa ẹ sùúrù ẹ kó tó di pé ẹ máa bóbìnrin lò sùúrù ẹ tọ́kí tí wọ́n bá da àwọn oníṣìnà sínú ọ̀nà jahannam òórùn abẹ́ wọn gan yóò máa dẹ́rù pa àwọn ọmọ náà abẹ́ wọn máa dóòórùn pa àwọn ọmọ náà a'udhu billahi minash shaitanir rajim iná ti kọ́kọ́ jẹ́ dénjà tẹ́lẹ̀ òórùn abẹ́ àwọn ọ̀daràn kò tún ní já àwọn ọmọ náà gbádùn àwọn ọmọ apẹsẹ títí náà ní ká mú gbọ́ ní àbí tó òórùn ẹ̀yìn kìnnìburúkú yìí ẹ sì ti ṣe ó ti tán ojú ti wá já báyìí a kéèyàn máa dúpẹ́ fọlọ́n tó lọ́n bá sọ yẹn kó nu tún wá sọ́ra gidi ó ṣe zina rí ó sì níyàwó kò túmọ̀ sí kò ní padà ṣe zina o torí ayé fìtínà la wà yìí o especially nígbà tí wọn náà bá ti sọ̀rọ̀ ààrẹ lẹ̀ fún fìtínà fẹ́ pé wà táwọn obìnrin náà ni ẹjọ́ máa mẹ́ngù tẹ́lẹ̀ àtijọ́ mingu ntí ọ̀dọ́ wà rìn yìí o tí ọ̀dọ́ wà rìn mójútó yàwó rẹ mójútó lé rẹ mójútó kọ́ ẹ ẹ jìnnà sí ntọ́ lọ́wọ́ bọ̀ fẹ́ obìnrin ọmọ abọ́kùnrin ọlọ́kùnrin dọ́wọ́ ẹ kẹ́ ibi tí zina ti bẹ̀rẹ̀ nù nígbà tó náà bá ti rí tó ń sọwọ́ lẹ̀ tó ń sọ̀rọ̀ alẹ̀ yóò máa wò bá a bá béèrè kò ní kọ́ kò dájú pé lè yọ ọkọ̀ bí ṣe ṣẹlẹ̀ nù ẹnìkan ló ń fẹ́ fẹ́ ọ bàbá rẹ ló ń ọgbà kí ni kọ́ ọmọ lọ bá gbogbo gbà sí bàbá ẹ òní ò fi ọ fún tó fi jẹ́ ìyàwó fún kí wọn á nígbà tí bàbá tiẹ̀ ti sọ pé òun ọgbà láti fi ọ fún kí ni tọ́ lọ gan sí lọ́rùn sí tẹ̀bí ìtumọ̀ rẹ̀ ni pé bá mi sùn jàre ọba ti bá mi sùn tọ́lọ́mbà ni ó doyún wọ́n gbà náà ni. ìdí tiẹ̀ náà bá máa lé ńlẹ̀kulè abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ nígbà tá a yẹ rojú àwọn ọkùnrin tó fẹ́ẹ́ fẹ́ yàwó ló máa ń wá yàwó lọ tó máa ń wóbìnrin lọ bàtà yẹ kpolukuru musu obìnrin ní wọ́kùnrin lọ àní kí ló dé ẹ̀yìn ọ̀fẹ́ ọmọ tó ń fẹ́ mama ni ah ó lóun lè wá máa bá mi fọ́ sọ́ni lọ́jọ́ sátidé sátidé ah ah ó ti fẹ́ ni ayíkáyé irọ́ wò lọ́fẹ́ máa jẹ ayé táwọn ìyá rẹ̀ ò rí jẹ wọ́n fẹ́ máa fẹ́ lòmí lónìí wọ́n fẹ́ máa jẹ táwọn bàbá ẹ̀ tí wọn ò rí jẹ ni wọ́n fẹ́ máa jẹ. yóò tún lọ yọba fọsọ sátidé yọba lọ sọ sànńdé ọlọ́run ló sì mọ ọkọ ìyàwó ojú ọ̀nà ọ̀nà àti mọ̀mọ́ ṣépè fúnra ẹni dà bísí náà bá tiẹ̀ ṣẹlẹ̀ ọ̀nà àti mọ̀mọ́ ṣépè fúnra ẹni dà tọ́lọ́run bá kọ́ pé òun ò ní fẹ́ra wọn yọọ ma fi àwọn èpè kànṣùkànṣù ránṣẹ́ sí ni lọ́jọ́ wájú olórí ibu rẹ̀ mo sì bá a fọ́ sọ́fá. So lórí ibu rẹ̀ kódà ńgbà mi àmọ́ fi pátánù aṣọ tí ń bá a fọ̀ kíni kíni mú rẹ̀ ní lẹ́rú tọba lóbìnrin fẹ́ ní ọkọ nísú pé mo fẹ́ fẹ́ pápápá kẹsì fẹ́ra yín kókó mbẹ́. yọ̀wọ́ àti wọn a máa bọ́ fọ́sọ́ yóò tún máa fọ́ ti bàbá rẹ̀ máa yóò máa fọ́ ti yá rẹ̀ máa tí ò tí ì dájú pọ̀ ọ̀fẹ́ ìbọ́lọ̀ ńlọmọ ẹni tí ọ̀fẹ́ ra ìbẹ̀rù ọlọ́ndọ̀wọ́ wa. tọ obìnrin náà ni a má bá ṣe bẹ́ẹ̀ èèyàn onírọ́kọ̀ àwọn obìnrin ti pọ̀ jù ní ìsìn wọ́n gbà lọ kí ni wọ́n ń gbà mọ́ ọ lọ́wọ́ aláìlórí lọ́wọ́ kí ni wọ́n ń gbà mọ́ ọ lọ́wọ́ ọ̀bùn fi lọ́ máa bá wọn dáná ní gbogbo Ramadan odidi yóò fi lọ́ máa gbọ́dọ̀ ní nǹkan kan ò ní màláìka lọkùnrin màláìka tù lóbìnrin ẹ sì jọ ń sun yàrá kan náà a'udhu billah ó dájú pé kò sẹ́sìn kò sí ẹsẹ̀ ẹ̀ mọ́ jẹ́ islam islam tó ní rẹ ojú rẹ lẹ̀ mọ́ wo obìnrin tí èsì tiẹ̀ gan ṣe ní àwọn àgbà pé ìwọ kan òun kan lábẹ́ àjà kan ẹ́ ní ṣètánì òní sì kẹta yín kó ti so yín lókun mọ́lẹ̀ fúnra yín a'udhu billah torí délé ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run wọ́n ti wá ṣe zina wọ́n fẹ́ fẹ́ra wọn tí wọ́n lè fẹ́ra wọn lẹ́yìn rẹ̀ Ibn Mas'ud bàtà bí léèrè béèrè ọwọ́ akọ ọ̀rọ̀ ọlọ́run tó ní walladhina 'amilu sayyi'at thumma tabu min ba'diha wa amanu inna rabbaka min ba'diha la ghafurur rahim oníṣẹ́ bọ́lọ̀ ń sọ pé àwọn tí wọ́n sì bàjẹ́ tó bá túbá lẹ́yìn ìbàjẹ́ wọn yìí tí wọ́n sì gbọ́ lọ́ngbọ́ tí wọ́n á ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ tí wọ́n ò sì bàjẹ́ má dájúdájú olúwa ẹlẹ́dàá rẹ̀ o lẹ́yìn ìbàjẹ́ tí wọ́n ṣe tí wọ́n tọrọ àforíjì aláforíjì ni o aláforíjì ni bá foríjì ní tàǹsì tó máa kẹ́ ó túmọ̀ sí pé bófin ọlọ́run eléyìí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ tọ́ka sí kò burú ó jẹ́ pé wọ́n ti kọ́kọ́ ṣe zìnnárì nígbà tí orí wọn dàrú dànù orí wọn tún wá pé padà wọn tọrọ àforíjìn lọ́dọ̀ lọ àmọ́ tí wọn bá jìyà láyé àyè àtìjìyà wà lókè àmọ́ hẹn gbogbo ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kan nínú àwọn ìyà tọlọ ti la ti ẹ̀ṣẹ̀ tọlọ ti larú ìyà tó ń fi jẹyàn kalẹ̀ lórí ẹ téèyàn wá jìyà láyé àyè àtìjìyà wà lókè àmọ́ ó wá nínú adé pẹ́ni tí ó bá ṣe zìnà láyé tí ò bá jìyà rẹ̀ láyé ẹgbàá náwà tọ́lọ̀ ti pèsè lẹ́dí wọn nù jahannam tí wọ́n jẹ nínú sí ti jẹ́ ní ọjà di o hmm, iye ọdún tọ́lọ̀ bá tún fẹ́ kó ṣe nù nánà iye ọ̀sẹ̀ iye oṣù iye wákàtí iye iye ọba lò tán tó wá pé kó kó kó nù náà jẹ́ fún mi tọ́ káyà ilé ṣùgbọ́n kò sọ pé wọ́n lè fẹ́ra wọn kò sì sọ pé wọ́n má fẹ́ra wọn a àwọn olùmọ̀ àgbà. ó ní walladhina amilu sayyi'at àwọn tó bá ṣe bàjẹ́ tó ń hùwà burúkú thumma tabu min tó ń sì túbà lẹ́yìn rẹ̀ wa amanu tó ń sì gbọ́ lọ́ngbọ́ inna rabbaka min ba'diha laghafurur rahim ládàdo olúwa rẹ̀ lẹ́yìn tútú báyìí aláforíjì ni a sì máa kẹ́ni kò sì sọ pé ẹ fẹ́ra yín kò sọ pé ẹ má fẹ́ra yín torí pé àwọn nǹkan táwọn á máa sọ táwọn máa sọ tẹnu wọn máa ṣe jẹjẹjẹjẹjẹ àwọn sọhábà wọn yìí sọ wọn torí àwọn níbẹ̀rù Ọlọ́run àwọn ò níbẹ̀rù Ọlọ́run tó wọn. àwọn ń bẹ̀rù jọ́tọ́ lọ́wọ́ gba àwọn dìde dúró pé wọ́n lọ sọ báyìí lọ sọ báyìí. màmá wa aláyè sí àbí kọ́ lọ́wọ́ sànù wa à ń fẹnu wa rọ́ọ̀fù lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábà kọ́ lọ́wọ́ foríjì wọn. ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون ọlọ́ni lẹ́yìn ìgbà ابن ìbínú ترى النبي موسى a ah, anabi musa bínú gan ó bínú gan ọlọ́run tó fi ń ṣe àlàyé fún wa pé ó bínú ṣùgbọ́n nígbà tí ìbínú rọlẹ̀ ìbínú rọlẹ̀ fún musa láti musa bínú sí àwọn èèyàn rẹ̀ yìí kí ló dé tó fi bínú sí wọn torí wọn ṣẹbọ sọlọ akhadal alwah kọgbà gbèsè tó lọ gbà wá lọ́dọ̀ lọ ogójì ọjọ́ ló sí lọ anabi musa wa gbé àwọn wàhálà yẹn ọlọ́run pé wàhálà kan àwọn wàhálà anabi musa wa gbé àwọn wàhálà yẹn ètò jẹ́ pé ó ti sọ látàrí ìbínú lórí sísìn tí wọ́n sin ògèdèǹgbè màlúù nítorí owú tí ń bẹ fún anabi musa lórí ẹ̀sìn ọlọ́run àti inú tó bí nítorí tọlọ́run ló ṣe sọ wàhálà yìí nínú wàhálà yìí ìmọ̀nà ń bẹ́ńbẹ́ o ìmọ̀nà ń bẹ́ńbẹ́ àti ìkẹ́ fáwọn ẹni tó ṣe pé wọ́n ń bẹ̀rù ọlọ́wọ́n bá wọn. alimami ibn kathir rahimahullah wọ́n ní púpọ̀ nínú àwọn afọ́ntẹ́fsìrì sọ pé ńgbà tí anabi musa aleyhi salam tó sọ àwọn wàhálà yìí wọ́n ní àwọn wàhálà fọ́. lẹ́yìn rẹ̀ lànàbì musa wa torí ẹ̀ ní apá kan nínú àwọn aṣáájú sọ musa kó pọ̀ ọba ìmọ̀nà nínú rẹ̀ àti kẹ́ ṣùgbọ́n àwọn àlàyé ẹ̀fọ́ sí wẹ́wẹ́ wọ́n sọ̀rọ̀ torí kọ́lọ̀ ń sọ kọ́lá yẹ ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ńbẹ́ńbẹ́ pé ti sọ̀rọ̀. wọ́n sì ní ara ẹ̀fọ́ kù wà láàyò ń bẹ lọ́dọ̀ àwọn lọ́balọ́ba nínú àwọn ọmọ Israẹli títí tó fi di péjọba ẹ̀sìn Islam ó dìde ọlọ́lọ́mọ òdodo ọ̀rọ̀ yìí o gẹ́gẹ́ bí Imam Ibn Kathir ti ṣe sọ. ṣùgbọ́n ẹ̀rí tó múnádóko lórí pọ́fọ́ nígbà tó sọ òun náà ní gbé nígbà tó gbé ọlọ́run sọ ikú ọba ìmọ̀nà àti kẹ́ nínú ẹ̀ wọ́n lé torí pé ntọ́lọ̀ ń sọ ni pé ìkẹ́ àti ìmàlà ń bẹ̀ẹ́ àtàlàyé gbogbo nǹkan ṣùgbọ́n ìkẹ́ àti ìmàlà ńlọ́ba ń bẹ̀ ọjọ́ ìkẹ́ àti ìmàlà fáwọn ẹni tó ṣe é wọ́n jẹ́ ẹni tí máa bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dà wọn. رحمة الله عليه أصور كان ذلك كوكو في سان الله إلي تيمام ابن جرير طبري تقبع على دوني لولي أوري باتيو سيفي سان الله كوني دي باسون واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين النبي موسى عليه السلام هو سيسا أن يعدون من àwọn يعني Ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ nípa àyà ìkọlọ̀ ń pa Ànábì Musa láṣẹ kíkọ́ sẹ́sà èèyàn àádọ́rin nínú àwọn èèyàn ọkùnrin ọkùnrin wa ó kó wọn bọ́ síta kókó forí jì àwọn lórí àìdá táwọn ti ṣe. tọ wọn wá ń ṣàdúrà pé allahumma allahumma a'tina ma lam tu'ti ahadan qablana wala tu'tihi ahadan ba'dana wọn á bẹ lọ́nkú wọ́n lọ́n fún wa ní nǹkan kan tó o ti fẹ́ nìkan ṣáájú wa o ẹni tó o ti fẹ́ nìkan nírú rẹ̀ síwájú wa là ń tọrọ tó sì ní fẹ́ nìkan ní irú rẹ̀ lẹ́yìn wa ẹ dákun ẹ gbọ́n kan ọlọ́run bá wa kọ́ àdúrà yìí gbàtàn wí bẹ́ẹ̀ ní ìmìtìtì ọlọ́run mú kí ilẹ̀ kó gbọ̀n mọ́ wọn lẹ́sẹ̀ anabi musa sọ pé rabbi law shi'ta ahlaktahum min qablu wa iyyaya wọlọ́n tẹ́lẹ̀ náà tó bá wọ̀ ọba ti pa wọ́n run ọba ti pè mí náà run ẹgbẹ́ sọkúsọ tí wọ́n sọ ní ìsìn pé wọlọ́n níta ó fún wa má jẹ́ ọjọ́ pé o ti fẹ́ nìkan rí o má sì fẹ́ nìkan rú rẹ̀ sọ̀rọ̀ kí ló àdúrà tí wọn náà ṣe nùgbà mi wọn àdúrà ṣe ni pé wọlọ́n owó tó fún mi má jẹ́ ọjọ́ pé o ti fẹ́ nìkan rú ẹ̀ má sì fẹ́ nìkan rú rẹ̀ lẹ́yìn mi má lọ́lọ́wọ́ bá ní ẹ̀pìnì torí gbogbo ẹni tó síwájú wọn ní ju ẹ̀pìnì lọ gbogbo ẹni tó sì dé lẹ́yìn rẹ̀ wọn ní ju ẹ̀pìnì lọ ẹ wo bí tá a dùn àgbà sí torí ẹ kéèyàn yé ṣépè fúnra rẹ̀ ló kọ pọ̀ ń ṣàdùà bọ́ọ̀lọ́ ìyàwó tí mò ń fẹ́ kó fún mi ìyàwó tí ó rẹwà ju gbogbo ẹni tó ti síwájú lọ ni tí o sì ní sẹ́nìkan náà àti òde tí ó rẹwà irọ́ lásán ẹbí yàtọ̀ lójú nígbà tó rẹwà ju gbogbo ẹni tó ti síwájú lọ síbò ní òbí ma ọmọ máa dáa jù yá lọ irọ́ lásán tọ́ alimami sodi ọlọ́lọ́npa anabi musa lásẹ̀ ike kó mú àwọn èèyàn kan wá bá òun nínú àwọn ọmọ israẹli tí wọ́n wà tọrọ dáríjì lórí sísìn tí wọ́n sin ògèdèǹgbè màlúù ó sì bá wọn sí àdéhùn ìgbà tí wọ́n wà musa sì sẹ̀sà èèyàn àádọ́rin òun fúnra ara rẹ̀ ó wá mú wọn lọ pé kí wọ́n lọ ṣe àlàyé tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run bàtà dí àyè yẹn bàtà dí àyè bí tá a musa mú wọn lọ. àwọn asòfin anabi musa wọn ti ṣe lọ́ntẹ́lẹ̀ o wọn ti ṣe tẹ́lẹ̀ kí ni wọ́n ṣe wọ́n ṣe ògèdèǹgbè màálù ọlọ́ọ̀ni ẹ̀ mú àwọn àádọ́rin wá sẹ́lẹ̀ntì tí wọ́n wàá tọrọ àforíjì tí wọ́n gbẹnu àwọn yòókù tọrọ àforíjì àtàwọn adáyé ibi tí ọlọ́ọ̀ni kí anabi musa kó wọn wá kẹ́ máa wò kán bẹ́ẹ̀ ti dáràn kátẹ́lẹ̀ wọ́n tún wá fẹ́ fọ́ọ̀mù fọ́ọ̀mù mi. قالوا wọ́n لن نؤمن لك يا موسى، وموسى wa Musa àwọn ò gbọ́ gbọ́ because ní ìsìn tó wá sọ fún wa ní ni pé ògènègbè màlúù tá is a mistake ọlọ́nkan wà ńlá gbọ́dọ̀ sí ok ògèdèǹgbè màálù ṣe fojú rí àrí àsìdámà làwọn afi ń sùn Allahu Allahu Allahu kátó ní ká máa sìn afẹ́fojú gánni rẹ̀ lan nu'mina laka hatta nara Allaha jahra aláàlẹ́ gbọ́gbọ́ àfikọ́ arọ́ lọ́n báyìí fótófótó bá a ṣe rí ògèdèǹgbè màálù wà àfẹ́ rọ́ lọ́n dà àṣẹ ìtàn wí tẹ́lẹ̀ tàǹdì ni wọ́n wá fi tàǹdì tàǹdì kún báyìí for us láti má sin èrè yìí máa ń taari ó jẹ́ àárí aláwọ̀ tá a fẹ́ máa sìn náà. wọ́n gbé ko musa láyà bàbí tọ́ torí pé ìwọ musa kọ́dọ̀kẹ́lẹ́mtọ́kù síbò tí bá sọ̀rọ̀ <laughs> àwọn ọmọ israẹli ẹ bá ń wá ọtọ rúdù grade one torí pé anabi musa sọ fún wa pé. ẹ ọlọ́run sọ báyìí báyìí báyìí báyìí ńbẹ ẹni ok ẹ ti yà sọ̀rọ̀ nísìnyí bíbẹ́ nítorí ọ yẹ <laughs> pé ọgbà kan tí ó gbé mi fún wa gbogbo yín di nìsí fún òtún ní rírú yín mọ́ ọbọ̀ sọ̀rọ̀ and we are all here. àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin o sì ní oníkà gbàgbọ́ ká fi ògbéni gbé màálù yìí sílẹ̀ àwọn tẹ́ kó wá lùfà àwọn delegate ipa àwọn tó rí wọn pé nú àwọn jẹ̀má tí wọ́n tọrọ àforíjì kórí àwọn orí wa fẹ́ dàrú gbà mí ọwọ́ á dàrú dànù. wọn á ní sẹ́gbó tí bá sọ̀rọ̀ kò sí wàhálà fa àrínà gbé hàn wá àwọn kan ń ṣe ànábì Musa bí gbàdúrà pọ̀ fẹ́ polútù ọpọlọ àwọn wọ́n fẹ́ mú àwọn gbantí òsì gbọ́ wọ́n fẹ́ mú àwọn máa sin tí òsì bẹ́ẹ̀ ni wọ́n wà nábì Musa alayhi salam ókè kò sí iná ló sì gbà yín nínú ewu wọ́n ní eh, eléyẹn is an action of nature Asan lásán asan lásán bàbá fẹ́ gbà yẹn ọgbà yẹn bàbá fẹ́ kéèyàn ọkú yẹn ọkú asán náà lọ́pàá fúráwọ́ náà tí ẹ pé ni tí ẹ bá ní tí wọ́n ń kọ́ ọ yẹ wà ọlọ́wọ́n bá kọ́ yàwá yàwá aláìlórí lọ kò síbẹ̀ sílẹ̀ mà láyé sí tó tí ó yà wọn dìde ẹtijọ́ sọ̀rọ̀ àbí jàre ẹ̀sìn ọ̀gá nàbí Musa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ti ṣe kí ni òun gá ti tọrọ kó n fẹ́ rọ́ lọ fẹ́ kó n ga alára kó lọ parí ẹ̀sìn tọ́ èyí tiẹ̀ jẹ́ ànábì fúnra àwọn èèyàn alágídí báyìí kéèyàn ọmọ tó lọ jẹ́ pé àwọn ọ̀rọ̀ míì gẹ̀yẹn náà ò ní fẹ́ sọ yọ̀ sọ. So torí ti tí ọmọlẹ́yìn bá ń sọ pé fọlọ́run hàn wá ókè ìwọ tó wá jáde bí ìwọ náà ò tí ì ní opportunity yẹn sọ fún pé ìwọ tó kọ́kọ́ sọ pé ẹ jẹ́ kí mi ọkọ́kọ́ sí mi mi eléyìí jù tó báyìí ni wọ́n anabi Musa alayhi salam pé ti bá sọ̀rọ̀ àbí ẹ ti jọ lọ́rọ̀ àbí ni pé sọ o subhanallah فأخذتهم الصاعقة فماتوا so igbe ba mu wọn gbogbo wọn wọn kú mbẹ ìyẹn adọrin faqama Musa yabki Musa bá dìde ní bá ń sunkún yad'u Allah ìmbẹlọn yaqulu rabbi onírè olúwa mi madha aqulu li bani Isra'ila idha laqituhum wa qad ahlakta khiyarahum wọ́n lọ́n kí sọ fáwọn ọmọ Israẹli ńgbà ń bá padà lọ bá wọn nígbà tó bá ti pa gbogbo àwọn ojúlówó wọn run àwọn ojúlówó wọn ní òkè àwọn dìndínrín wọn kọ́ bò làwọn ò rí tòǹgbà bá dọ̀ pé ẹ wọ́n fẹnu kọ́ ni lọ́lọ́mùbá ni wọ́n kú o tún lọ kó wọn pa àbí lórí ká má sin màálù ìmàálù làwọn bá kú kí ni kí n sọ fáwọn ọmọ ìsírẹ́lì èwo là ń sá fún èwo là ń kó sí ọlọ́dà kù gbà rabbi law shi'ta ahlaktahum min qablu wa iyyayi ah, wọ́n lọ ọba wú ọ tẹ́lẹ̀ náà bàbá ti pa gbogbo arun dákun mẹ́jọ ọjẹ́ báyìí hmm, jẹ́ ó dìgbà mi kọ́ ọmọ pa wá lóko ọ̀kan dákun torí mọ bí ṣe mo bá padà lọ́dọ̀ <laughs> so subhanallah ọ̀rọ̀ oríṣiríṣiríṣi wọ́n sọ nípa eléyìí tọ́ ọlọ́run bá ní. nígbà tí àwọn èèyàn yìí ṣe bí wọ́n ṣe ṣe lódì pé ilẹ̀ mi mọ́ wọn lẹ́sẹ̀ anabi musa ni tó bá wù ọ́ lọ́n tẹ́lẹ̀ náà ọba ti pè mí àtàwọn náà rùn atuhlikuna bima fa'ala sufaha'u minna ha wọ́ lọ́n wọ́n pa wa rùn pẹ̀lú ṣe àwọn òpònú nù wa má pa wa rùn pẹ̀lú ṣe àwọn òpònú nù wa àdúrà ńlá ni o àwa náà gbọ́dọ̀ máa ṣe o. اللهم لا تهلكنا بما فعل السفهاء منا اللهم لا تؤاخذنا بما فعل السفهاء منا pé wọ́n lọ má fi àjẹ wá nítorí ẹ̀ṣẹ̀ èyí torí pé àwọn òpònú wa nu àwọn èèyàn tí ń ṣépè fọlọ́ lójoojúmọ́ lórúkọ pa àwọn sí lọ àwọn òpònú wa nínú àwọn èèyàn lójoojúmọ́ ayé yìí tí wọ́n bá ti ṣépè fọlọ́ wọn ọ̀gbádùn inú wa náà làwọn náà sì wà nílé ayé tá a jọ wà yìí tọ́nà wọn bá bá fẹ́ wo tiwọn pé wọ́n sì ṣe bẹ́ẹ̀ láàrin ẹ̀ rí nǹkan kan sí láti pa wọn lẹ́nu mọ́ ó kè gbogbo yẹn parun ẹ̀dá kù kí lọ́nà lọ kí ló dín fọlọ kò dín kan kù fọlọ alọ́ alọ́nu nkálukú ọ̀lọ́ bá fáìlì tiẹ̀ pàdé torí ẹ̀ ọ̀nbẹ́nu àdúrà allahumma la tu'akhidhna bima fa'ala as-sufaha'u minna wọ́n lọ́ọ́ má fi àjà wa lórí táwọn òpó nínú wá ń sí o ẹlòmíì ní sinse zina yóò tún jókòó yóò tún máa pa lọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ parun gbogbo wa náà ní ọ̀rọ̀ àwọn àwọn ọlọ́tí ńkọ́ wọn ò tu ọtí kalẹ̀ ní rẹ́gẹ́dẹ́ àwọn ẹlẹ́mu àwọn ológùrọ̀ àwọn ológogoro wọn máa gbà pé ni tontì àwọn náà rí pé kò sáǹfààní kankan bẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ wọ́n sì mú àwọn olówó èlé ńkọ́ táwọn kó pònú náà gbogbo wọn gbogbo táwọn pònú wọn yìí ń ṣe tọ́lọ́mù bá fẹ́ fi bí wá léèrè wàláì kò ní rọgbọ àwọn apẹta ni wọ́n gbá létí ta létí ń ta lọ́sẹ̀ ta ní jìyà nítorí pé ńgbà tí bàjẹ́ bá pọ̀ tẹ́ẹ̀rí ìyá òde yóò wá mọ ẹni tí ò bàjẹ́ pẹ̀lú ẹni tí ń bàjẹ́ kálukú fáìlì rẹ̀ yóò lọ hàn bí ó àwọn ò ṣe bẹ́ẹ̀ ẹ nígbà tí bàjẹ́ bá gbalẹ̀ ayé kan àtẹ̀ntọ́ da àtẹ̀ntẹ́ ọ̀dà ni máa kó lọ ṣùgbọ́n níjọ́ tó lọ́n bá gbé wa dìde ni wọ́n á máa yà wá lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ àti kọ́kọ́ parun ná ọlọ́run sànù wa torí ẹ̀ náà la sọ pé tóyàn bá jọ dàrán tó bá àwọn èèyàn tó tó bá àwọn ẹni rí wọkọ̀ torí tiẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ ẹ̀yin wọn á bá bẹ́ẹ̀ kú àwọn lọ máa yọ fáìlì tí ń sọ́tọ̀ àbẹ ti lọ ẹ ti lọ náà tọ anta waliyuna in hiya illa fitinatu àdánwò wọlọ ni o àdánwò wọlọ wọn bá ni o tó ṣe pé ìwọ Ọlọ́run tusibu biha man tasha yẹn ni pé parun àdánwò ni látọ̀dọ̀ lọ tọ́lọ́ máa fi sí ẹni tó bá wù wa tahdi ẹni tó bá sì wù ọ máa fi mánà ni ẹni tó bá wọ lọ́n yọ parun yóò sì fẹ́ ẹni tó bá fẹ́ mánà sẹ́mi ọ̀gá ẹni tó lọ́n parun tó bá wọ lọ́n ó lè fò náà mànà kó fi wà àlìjáná àmọ́ lọ́n pọ̀ ọ́n torí kó lè jọ mànà ẹni tó ti wá kọ́ àkọ́lé àlìjáná fún yóò fò mànà tiẹ̀ yìí gbówó kan ló mú ọ lọ owó bá o àti wó àti tó níta ló ní Allah anta waliyuna ìwọ ọlọ́wọ́n ọba ìwọ ni tiwa o ìwọ lolùrànlọ́wọ́ wa o ìwọ lalágbàálẹ̀ wa o faghfir lana foríjì wa o warhamna kò tún kẹ́ wa o kẹsì foríjì wa lásán àtúnfẹ́ kò kẹ́ wa. wa anta khayrul ghafirin torí ìwọ ló lóore jù nínú ẹni tí máa boni láti rí torí pé ẹni tó bá forí jìn ọtí bọ́ láti ṣe wọ́n ló lóore jù lọ́n ti máa bọ̀ ní láti ṣe bẹ́ẹ̀ yẹn náà máa forí jìn ra pé mo forí jìn ọ mo forí jìn ọ mo forí jìn ọ ok màtí wọ́n forí jìn mi kí ló rìsọ́ọ̀tì sí fáìlì nǹkan ọkàn ọkàn kú mbẹ ní òní kankan tó tún fún mi ọlọ́run forí jìn yóò tún apọ́n ọ yóò tún kẹ́ ọ tọ́. ẹnìkan ṣàforíjẹ́ ẹ̀ṣẹ̀ fún yàn àfọlọ́run tó ìbá ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yàn èèyàn tó ṣẹ̀yàn èèyàn foríjìn tó bá foríjìn ojú ìyá rẹ̀ lọ́la òkè àmọ́ nínú ìyá náà ni wọ́n kó dáadáa tiẹ̀ kó kó fún wọ́n kó àìdá tiẹ̀ kó kó lé ọ lórí. tọ́ waktub lana fi hadhihi dunya hasana wa fil ìwọ ọlọ́run anabi musa ni tún ṣàdúrà lọ dáadáa ni kò kọ́ fún wa yìí o dáadáa ní kọ̀ọ̀kan fún wa láyé àwa náà ń ṣàdúrà bẹ́ẹ̀ ọlọ́run ọba dákun dáadáa ní kọ̀ọ̀kan fún wa láyé wa fil akhirah dáadáa náà ní kọ̀ọ̀kan fún wa lálùkìyàmù ìyẹn ni pé waktub lana hasanatan fil akhirah dáadáa náà ní kọ̀ọ̀kan fún wa lálùkìyàmù àwa náà ń ṣàdúrà bẹ́ẹ̀ àwọn èsè ẹni tí máa ń ṣàdúrà kíkà yìí wọ́ da lásán bí mùsùlùmí ṣe wà mùsùlùmí máa ń ṣàdúrà káyọ̀ da kọ́run náà kọ́ kọ́ da mùsùlùmí ṣe àdúrà kíkọrùn lásán dáa torí pé ayé náà lọ́wọ́ pọ̀ sí kó tó sọ̀rọ̀ wọ́n máa ṣàdúrà káyọ̀ dà kọ́rùn ọmọ bàjẹ́ tọ́ bẹ́ẹ̀ la nabi musa alayhi salam ṣàdúrà inna hudna ilayk ay tubna wa raja'na ilayk àwa túbà o àtúbà o a sì padà sọ́dọ̀ wọ ọlọ́run bá wa wọ́n látara bẹ́ẹ̀ ìlànà yahudi ti sọ̀rọ̀ àwọn ní yahudi yahud ayi alladhina hadu àwọn tó ń padà tó ń túbà sọ́dọ̀ ọlọ but kìí sẹ́sìn kìí sẹ́sìn tó lọ́wọ́ bá fi ran musa táwọn kan nàbí musa kan sàdúrà ni pé inna hudna ilayka ay tubna wa raja'na ilayka ta'ibi asẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó túbà kìí sẹ́sìn kan ní jẹ́ yahudi yàtọ̀ lọ́n fi ránṣẹ́ tírẹ́nà lọ́lọ́run sọ pé má kana ibrahim yahudiyan wala nasraniyan walakin. كان حنيفا مسلما وما كان من المشركين so anabi ibrahim ṣe yahudi kìí ṣe nasara mùsùlùmí tọ ọlọ́wọ́n bá wa ọwọ́ àdáwọn lóhùn qala adhabi usibu bihi man asha ẹ̀rí ìyà tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ẹni tó bá wù mí mo máa fi jẹ o torí pé tó bá wù mí mo máa dá lẹ́jọ́ èmi ni mo sì ní ọgbọ́n tó dópin àti ìṣèdọ́gba lórí gbogbo nǹkan wọ́n yìí sọ fọlọ́n pé òṣìṣẹ́ bẹ́ẹ̀. أصيب بها من قال عذابي أصيب به من أشاء ẹni tó bá wọn máa ń fi àmì jẹ wa rahmati wasi'at kulla shay ìkẹ́ mi sì tún àkárí gbogbo nǹkan. ìyẹn ni pé àmì ńlá ni <coughs> ike ọlọ́run ọfẹ ọgbòòrò ọkàrí gbogbo nǹkan gẹ́gẹ́ bọlọ wọn bá wa bó ti ṣe sọ nípa táwọn màláíkà tí wọ́n ru àga Ọlọ́run ọba sọ kí Rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma wọlọrun gbogbo nǹkan lọ rọ kirika ká pẹ̀lú kẹrẹ gbogbo nǹkan náà lọ sí rọ kirika pẹlụ pẹ̀lú màrẹ fẹlẹ ó fi hàn wá pé kí ọlọ́wọ́n bá fẹ́ ẹni tó bá sì wù nínú àwọn ẹrú rẹ̀ iná ni ó fìyà jẹ ẹni tó bá tún wù nídàkejì òun náà ni ó tún rí àánú ọmọ eléyìí tí Abu Hurairah radiyallahu anhu gbogbo àwọn alátọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láti ti dọ́bẹ̀ sẹ́rin lẹ̀ etí imaamu Bukhari àti Muslim àtàwọn míì gbé jáde wọn lànàbi sallallahu alayhi wa sallam sọ pé inna lillahi mi'ata rahmatin indahu tis'atun wa tis'un. وجعل عندكم واحدة تتراحمون بها بين الجن والإنس وبين الخلق فإذا كان فإذا كان يوم القيامة ضمها إلي، لا ọgọ́rùn kẹ iná lọ́lọ́run ọba ní ọgọ́rùn dín kan nínú kẹ ọlọ́run ọba ò túlẹ̀ ẹyọ kan soso lọ́lọ́run ọba túlẹ̀ fún yín gbogbo báyìí ìṣègùn tó máa yín lẹ́nu gbogbo ń tẹ̀ ń wánu rẹ̀ tẹ̀ ń wò pé nǹkan mìíràn mìíràn lé ayé ni ìkẹ́kàn náà ara rẹ̀ lẹ́tẹ́rì kẹ́ ẹ̀yìn èèyàn àtàwọn àlejò náà gbogbo ẹ̀dá bàbá àdìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmẹ́ ẹ̀yọ kan gan ọlọ́run ọba ó tún fà sọ́dọ̀. ìkẹ́kàn tó kù ọlọ́run ọ̀bọ tún fà sọ́dọ̀ eléyìí fi hàn wá pé gbogbo ní tá à ń fi gbádùn láyé ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ tí ń bẹ lọ́dọ̀ lọ ìdá kan ọgọ́rùn àwọn àdéhùn púpọ̀ náà tún wá pẹ̀lú àlàyé eléyìí ìkẹ́ mi kárí gbogbo nǹkan fasa aktubuha lilladhina yattaqun màá sì kọ ìkẹ́ yìí. kọsẹ fáwọn ẹni tí ń páyè mi Ọlọ́run eléyìí jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ mi Ọlọ́run sáwọn ẹni tí ń páyà mi ó sì jẹ́ ìṣe dáadáa sí wọn eléyìí Ọlọ́run ọba ní máa ṣe tó bá wù lọ́ràn yàn lórí ara rahma Olúwa Ẹlẹ́dàá ó ti kọ àkọọ́lẹ̀ ọ̀ràn anya ni kó wọn máa ṣe ìkẹ́ ọkọ lórí ara rẹ̀ kí sẹ́nìkan ló ṣe lọ́ràn àyàn lórí rẹ̀ òun ó kọ ìkẹ́ yìí yọ jẹ́ ọ̀ràn pé yọ jẹ ti àwọn ẹni tí ń ọlọ. lọ tó na zẹkẹ́ àwọn ẹni tí ń yọ bi ayatina yu'minun àtàwọn ẹni tó ṣe pé ní sí àwọn lọ eléyìí fi hàn pé. ọlọ́run ọba wa tonti báwọn ọmọ israẹli fẹ́ẹ́ ṣe yálà ìlẹ́kọ̀ọ́ báwọn ẹni tán jẹ́ ni ẹ̀sánú wọn báwọn náà tún ṣe hùwà ìdá síbẹ̀síbẹ̀ gbàtà túbà ọlọ́run ọba gbàtà túbà wọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ fún gbogbo tiwa náà ni pé sísẹ lọ́n kìí ṣe ń tẹ̀yàn gbọ́n parẹ́ rí kìí ṣe ń tẹ̀yàn ṣẹlẹ̀ rí ṣùgbọ́n tó burú ni ká sẹ́lọ̀n ká má tọrọ àforíjì ká sẹ́lọ̀n ká má tagiri kúrò nídìí ẹ̀ṣẹ̀ eléyìí la ìdá eléyìí la burú tábà sẹ́lọ̀n ká túbà ká wá sapásasẹ̀ láti má padà sídìí ẹ̀ṣẹ̀ ẹ̀ má a kì í ṣe é mà tábà tún padà sídìí rẹ̀ ká tún tọrọ àforíjì ká tún tọrọ àforíjì títí kò fi jẹ́ pé èyí tá a ṣe káyìn tá a fi kó láyé nípa tọrọ àforíjì ọlọ́run bá kọ́dá kókó forí jìn wá kọ́ràn wa lọ lórí àtìlẹ́ túbá kọ́ràn wa lọ láti tọrọ àforíjìn kó sì gba tútúbá wa àti tọrọ àforíjìn wa kó má sì dá wa dára wa kó má dá wa dẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó sì wá lọ́kàn nínú àwọn tábàámà wọn kéré nígbà tó máa fi lé ayé sílẹ̀ kó ṣebi tá a padà sí ní ọgbà àlùjánnà kó má sì wá lọ́ọ́ máa ná subhanakallahumma wa bihamdika.

bẹ́ẹ̀ lọ́dọ̀ Màlíkì àwọn sọ pé ní gbóbìnrin jìnnà ṣùgbọ́n kò sí yàtọ̀ gbàtọ wọ́n gbóbìnrin jìnnà níbi tí kò tó ti ní lọ́ọ́ máa ṣe so ṣùgbọ́n orúkọ Ọlọ́run mọ́hìí ni kò sí nǹkan èdè lárúbáwá ni wọn á wò wò sétùmọ̀ rẹ̀ dà bí ọ̀dà tí wọ́n sì máa sọ̀rọ̀ rẹ̀ rahima èdè lárúbáwá ni túmọ̀ rẹ̀ dà hakima èdè lárúbáwá ni túmọ̀ rẹ̀ dà so ó wá kù sọ́wọ́ pé ṣé ìsàfọ̀mọ́ wà ń bẹ àbí òsì ń bẹ ṣé ìgbọ́mọ ga tó wà ń bẹ àbí òsì ń bẹ yàtọ̀ sí sọmọ ní rẹ́sìkọ́. rizqatu torí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lédè rizqu wa ma rizqatu so bákan náà bí ká sọ ma ní tawhidat kò sí ti ń jẹ́ tawhidatu tawfiqatu kò sí jabe ń jẹ́ bẹ́ẹ̀ tori ko torí káwọn gbólóhùn yẹn kì gbàtà tawfiq ní ń jẹ́ tawfiq tawhid ní ń jẹ́ tawhid rizq ní ń jẹ́ rizq. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sèta bá ti wá sọmọ nínú àwọn orúkọ yẹn èdè lárúbáwá rẹ á wò sétùmọ̀ rẹ̀ dá tó bá dá ṣé kò ní ìsàfọ̀mẹ́yàn nínú tí o bá ti ní kò sí wa tó bá ní tó bá ní ìsàfọ̀mọ́ nínú ṣùgbọ́n tá a rí i pé ọ̀kan nínú àwọn ẹni rere ti jẹ sáà nàbì sallallahu alaihi wasallam kò sí wa lọ kò sí wàhálà. òdodo lọ sọ. So òdodo lọ sọ gbígbàdúrà ojú dán lọ ìdán yìí sì gbà tẹ́lẹ̀ náà ìdán kì í gbà tẹ́lẹ̀ náà ẹ rí i pé gbogbo àwọn ẹni tí ń kiri ilé onídán mọ́sálásí náà wọ́n padà kẹ́yìn sí lọ́rọ̀ wọ́n padà kẹ́yìn sí torí pé nísìnyí wọ́n ti ná gbara wọ́n ti ná gbòòrò lórí à ń lọ sílé àwọn alágbègbè onídán wọ́n ti ti gba gbogbo ọwọ́ rẹ̀ wọn tó ti sọ́ọ̀dì lẹ́lẹ̀ yàrá ni wọ́n á wà á pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ àdúrà mo lè máa ṣe torí pé ẹ sòótọ́ fún yín ah mo lọ lé ológun láyé <laughs> so ok ọ gbọ́ bùkátà rẹ fún ọ gbogbo à ọ́n tó ń jẹ́ ni ok ọ̀sẹ̀sẹ̀ wa mà so torí de lè ọjọ́ bá wọn. ṣùgbọ́n àwọn àsọkúsọ wà ó láwùjọ Yorùbá yìí tá a máa sọ kí ẹ bí wọ́n ti sọ pé iṣẹ́ ọlọ́run ju tàfà lọ iṣẹ́ ìwà làfà sí tẹ́lẹ̀ <laughs> ẹbí sọ pé iṣẹ́ ọlọ́run ju tàfà lọ ìyẹn ní káwọn babaláwo pé iṣẹ́ ọlọ́run ju ti babaláwo lọ kí ni babaláwo sí tẹ́lẹ̀ náà rob bastard naam aleykum salaam zakat rẹ wọ gbogbo zakat ẹni yọ fẹ́ntì ẹsẹ mùsùlùmí mùsùlùmí lẹ́ẹ̀mọ̀ ayọ̀ zakatu fún zakatu ti dúkìá àwọn kan bẹ wọn kọ́ ẹni mọ alẹ́fẹ̀tò kọlọ́bù àwọn eléyìí ẹsẹ̀ mùsùlùmí ọkàn wọn ó ti fà má islam wọn retí ká ṣe dáadáa sáwọn ní káwọn di mùsùlùmí àwọn eléyìí ni wọn kọ́ ẹni mọ alẹ́fẹ̀tò kọlọ́bù tó bá fẹ́ zaka owó rẹ̀ dúkìá rẹ̀ àwọn eléyìí islam gbàgbé ká fún wọn under condition tọ́ba ti fún ọ tàì fún ọ kó gba islam tí o bá gba islam ń tà fún ọ dà padà ẹ jẹ bó ti jẹ màá zakatul fitiri nǹkan kan ọ gbọ́dọ̀ gbé fẹni kan àfi mùsùlùmí náà aleykum sọ. rárá o yóò san àwẹ̀ ń láéláé ni máa dájọ́ iye àwẹ̀ tó ti torí pọ̀ ń fọmọ lọ́yàn iye àwẹ̀ tó jáwọn iyekíye tó bá jẹ gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ yóò san kótó kù iye àwẹ̀ tí ó gbà nítorí pé lóyún gbogbo ẹ̀ ní ọmọ kójọ yóò san padà kótó dìpọ̀ náà aleykum salaam. ọlọ́run ọ̀bọ̀ ní mú wa òní fìyà jẹ wá lórí ní tá à ń rò lọ́kàn wa tá a bá fi tá a bá fi sọ̀rọ̀ tá a sì fi hùwà tí ẹ máa ń ro àìdá lọ́kàn kọ bí ń ro àìdá sọmọlàkejì ọlọ́run ní bíọ́ lè nínú àna ọlọ́run torí tọ́lọ́run bá fi bí wa gbogbo wa kò sẹ́ńtì ọ̀rọ̀ àlùjáná wa tòǹgbà tó o bá ti sọ tó o bá ti fi ṣiṣẹ́ kò sí wàhálà. Jaka yìí ọ̀ràn yẹn tó láàsì bọ́ fẹ́ bọ́ èèyàn gbọ́dọ̀ yọ zakatul fitr ọ̀ràn yẹn àmọ́jíjọ́ ọ̀ràn yẹn rẹ̀ ntòfi yọ yọjọ kó lé sí ntí wọn bùkátà lọ́jọ́ ọdún ó lé sóúnjẹ téèyàn jẹ ńjọ́ ọdún inú ètò léwùn ló ti wá yọ wọ́n gán fúnra rẹ̀ ọdún. ajẹ́pọ̀ òní tó fi yọ ọ̀nà tọ́lọ́mbà wa sànú rẹ wọ́n wá gbé fún ọ náà nínú ìtàn gbé fún ọyún ọwọ́ ayé ètò onídìí lọ́jọ́ ọdún ọjọ́ ọdún nìkan ni kì í ṣe kó pé àtọ́lá o ti wá ayé ètò onídìí lọ́jọ́ ọdún ètò léyìn inú ló yọ tiẹ̀ ọyọ fún yàwó ọyọ fún ọmọ ńbẹ wọn sì fowó yọ oúnjẹ oúnjẹ oúnjẹ lànà náà. ẹni tó ṣe zina tí wọn ò tí ì lọ́kọ rí kò tí ì níyàwó rí àwọn ọlọ́run ni wọ́n jẹ gbọ̀gbọ́n wọ́n tún wá lọ tì wọ́n mọ́lé fọ́dún kan òfin ọlọ́run ṣùgbọ́n tó bá yẹ kó ti níyàwó rí ìyàwó ọba àmọ́ sí lọ́dọ̀ rẹ̀ mọ́ ó ti lọ́kọ rí kọ̀ ọba àmọ́ sí lọ́dọ̀ ọkọ mọ́ ọlọ́run ni kí wọ́n sọ wọn lókò títí tí wọ́n fi kú ìdájọ́ wọn ẹ wá ní àwọn afá tó wà ń bẹ tí wọn mọ pé wọn ṣe zina <coughs> tí wọn ò fìyà jẹ wọn tí èsì àwọn ni wọn fẹ́ sọyà àwọn dàgbé àwọn báyìí ó yẹ kó jìyà láyé ṣùgbọ́n nǹkan táwọn wò ni pé tá a bá ní ìgbà tó ṣe zina yẹn tó sì ti níyàwó rí tó ti lọ́kọ rí ẹgbẹ́ ọgọ́rùn àti náà lẹ́gọ̀ ọgọ́rùn kò ṣòro ìwọ́n sá lẹ́wọ̀n tá a fi ọ sí fọ́dún kan. tọ́ àti náà lẹ́gbẹ̀ ọgọ́rùn náà òun náà tó fẹ́ ṣòro síbi pé tí a bá lù ọ́ tó bá bẹ̀ kú tí wọ́n ní wọ́n á palẹ̀ rẹ̀ mọ́ wípé olùyàn pa torí pé ara burú kí orílẹ̀-èdè ọwọ́ àkọ́mọ́ máa lòfin ọlọ́run ètò bá gbé sẹ̀rí àlàbá ń lò bí sáà ti nà lẹ́gbọ̀ bọ́ọ̀rùn yàn oníjẹgbẹ́ lẹ́nu méjì lọ́wọ́ so ìwọ̀nba náà ni bí ó ṣe gbọ́wọ́ gègé ṣe gbọ́wọ́ gbé sókè látẹ̀yìn lọ́hùn áò áò ìwọ̀nba náà ni bí ó ṣe gbé sókè àmọ́ yóò tó la dáadáa tọ́ tí ọba jẹ́ pà ń lò fún ọlọ́ọ̀ni wọ́n wá ń nàyàn báwọn lọ́ba bá bẹ́ẹ̀ kò òfin lọ́pa fún ìmúyàn sí i. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ní nàìjíríà náà ní ìsìnkú bá ní ẹlọ́ọ̀nà lẹ́gbàá mẹ́wàá lásán wọ́n sì ń lu lẹ́gbàá mẹ́wàá lọ́ba kú wọ́n lọ gbé sí ní òkú ìjọba ni. so ìdínú tó fi tí o bá ti sí pé wà ni wọ́n ti ń lo òfin ṣẹ̀rí àbáwọn nítawọn sọ mi ha ọjà bó ti sọ kọ́ máa retí ìyá rẹ̀ níjọ́ gbẹ̀ndà òkè àmọ́ kò wá ní pé mo ń retí ìyá yóò máa tọrọ àforíjì títí títí títí torí pé òfin ọlọ́ọ̀ni pé tí ó bá di àlà yóò máa bẹ lábẹ́ tahtal mashia bó bá ṣe wọ́lọ̀ tó bá wọ́lọ̀ pé kọ́ lọ jìyà rẹ̀ náà yóò jẹnu jahanna tó bá sì wọ́lọ̀ kó fẹ́ foríjì torí pé bó ṣe sẹ́yìn ọmọ àìda rẹ̀ láìda láti jọ́hun títí tó fi kú sáńtọrọ àforíjì rẹ̀ náà ni kò sì tún dé dìzì náà máa

wọ́n lè ń gba àwẹ̀ Ramadan ìyàwó sì ní àwẹ̀ nítorí pé ìyàwó ń tọ́jú ọmọ ń ọmọ lọ́yàn kò so ìyàwó wa mú òun àmọ́ bí ó sì sápò lé wọ́n á ní òun súnmọ́ àmọ́ jáwẹ̀ jẹun tó máa kọ́ jẹun pé òun náà ó ti kú onípò pé ń gbá o tó ń bá wa jẹun tán ẹ̀yìn ìgbà náà ló wọ́n wá wáyàwó lò ṣe eléyìn lábẹ́ òfin ọlọ́run yóò ṣe kàfàrà yóò sàn àwọn yẹn padà ó tún wá ṣe kàfàrà ọ̀daràn sí i èèyàn abúsì ní pẹ̀lú. Ẹ pè sọ́láàtì.